orin dáfídì orí karùndínlógójì olúwa gbógun ti àwọn tí ó gbógun tì mí fi ìjà fún àwọn tí ń bá mi jà di asà ohun àpáta mú kí o sì dìde fún ìrànlọ́wọ́ mi fa ọ̀kọ̀ yọ pẹ̀lú kí o sì dènà àwọn tí ń ṣe inúnibíni sí mi wí fún ọkàn mi pé èmi ni ìgbàlà rẹ kí wọn kí ó dààmú kí a sì ti àwọn tí ń wá ọkàn mi lójú kí a sì mú wọn padà kí a sì dààmú àwọn tí ń gbìrò ìpalára mi kí wọn kí ó dàbí ìyàngbò níwájú afẹ́fẹ́ kí áńgẹ́lì olúwa kí ó máa lé wọn kí ọ̀nà wọn kí ó ṣókùnkùn kí ó sì máa yọ̀ kí áńgẹ́lì olúwa kí ó sì máa lépa wọn nítorí pé ilé àìnídìí ni wọ́n dẹ àwọn wọn sílẹ̀ fún mi wọ́n wa ihò sílẹ̀ fún ọkàn mi ilé àìnídìí kí ìparun kí ó wá sí orí rẹ̀ lójijì àwọn rẹ̀ tí ó dẹ kí ó mú òun tìkára rẹ̀ ìparun náà ni kí ó ṣubú sí ọkàn mi yóò sì máa yọ̀ ní ti olúwa yóò sì máa yọ̀ nínú ìgbàlà rẹ̀ gbogbo egungun mi ni yóò wí pé olúwa ta li ó dàbí ìwọ tí ń gba tálákà lọ́wọ́ àwọn tí ó lágbára jùlọ àní tálákà àti aláìní lọ́wọ́ ẹni tí ń fi ṣe ìkógun àwọn ẹlẹ́rìí èké dìde wọ́n ń bi mí lí ohun tí èmi kò mọ̀ wọ́n fi búburú san oore fún mi láti sọ ọkàn mi di òfo ṣùgbọ́n bí ó ṣe ti èmi ni nígbà tí ara wọn kò dá aṣọ àwẹ̀lé aṣọ mi mo fi àwẹ̀rẹ̀ ọkàn mi sílẹ̀ àdúrà mi sì padà sí lé àyà èmi ṣe ara mi bí ẹni pé ọ̀rẹ́ tàbí arákùnrin mi tilẹ̀ ni èmi fi ìbìnújẹ́ tẹríba bí ẹni tí ń ṣọ̀fọ̀ ìyá rẹ̀ ṣùgbọ́n nínú ìpọ́njú mi wọ́n yọ̀ wọ́n sì kó ara wọn jọ àwọn ènìyàn kénìyàn kó ara wọn jọ sí mi èmi kò sì mọ̀ wọ́n fà mí ya wọn kò sì dákẹ́ pẹ̀lú àwọn àgàbàgebè tí í ṣe ẹlẹ́yàlé àpèjẹ wọ́n ń pa eyín wọn sí mi olúwa ìwọ ò ti máa wò pẹ́ tó yọ ọkàn mi kúrò nínú ìparun wọn ẹni mi kan náà lọ́wọ́ àwọn kìnìún èmi ò ṣọpẹ́ fún ọ nínú àjọ ńlá èmi ò máa yìn ọ́ lé àwùjọ ọ̀pọ̀ ènìyàn má ṣe jẹ́ kí àwọn tí ń ṣe ọ̀tá mi lòdì kí ó yọ̀ mí bẹ́ẹ̀ ni kí o má sì ṣe jẹ́ kí àwọn tí ó kórìíra mi lé àìnídìí kí ó máa ṣẹ́jú sí mi nítorí tí wọn kò sọ̀rọ̀ àlàáfíà ṣùgbọ́n wọ́n hùmọ̀ ọ̀ràn ẹ̀tàn sí àwọn ènìyàn jẹ́jẹ́ ilẹ̀ náà nítòótọ́ wọ́n ya ẹnu wọn sílẹ̀ sí mi wọ́n wí pé ha ojú wa ti rí èyí ni ìwọ ti rí olúwa má ṣe dákẹ́ olúwa má ṣe jìnnà sí mi ru ara rẹ sókè kí o sì jí sí ìdájọ́ mi àti sí ọ̀ràn mi ọlọ́run mi àti olúwa mi ṣe ìdájọ́ mi olúwa ọlọ́run mi gẹ́gẹ́ bí òdodo rẹ kí o má sì ṣe jẹ́ kí wọn kí ó yọ̀ mí má ṣe jẹ́ kí wọn kí ó wí nínú ọkàn wọn pé a bẹ́ẹ̀ lé àwa ń fẹ́ má ṣe jẹ́ kí wọn kí ó wí pé àwa ti gbé e mì kí ojú kí ó tì wọ́n kí wọn kí ó sì dààmú pọ̀ tí ń yọ̀ sí ìfarapa mi kí a fi ìtìjú àti àbùkù wọ̀ wọ́n lé aṣọ tí ń gbéraga sí mi jẹ́ kí wọn kí ó máa hó fún ayọ̀ kí wọn kí ó sì máa ṣe inú dídùn tí ń ṣe ojú rere sí òdodo mi lóòótọ́ kí wọn kí ó máa wí títí pé olúwa ni kí a máa gbéga tí ó ní inú dídùn sí àlàáfíà ìránṣẹ́ rẹ̀ ahọ́n mi yóò sì máa sọ̀rọ̀ òdodo rẹ̀ àti ti ìyìn rẹ̀ ní gbogbo ọjọ́.